والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته هذا في شريعة أن يدوكو توفين كاكا سيلا ساي توفي سيلا ساي وتدين كدان توفي سيلا نعمة وبيت ìyàwó tàbí ọkọ tàbí àwọn ọmọ ìyá tàbí àbúrò tàbí ẹ̀gbọ́n bàbá tàbí àwọn tí àbáwọn ọmọ wọn táwọn jogún nǹkan tí wọ́n jogún yìí nígbà tí wọ́n bá ti jogún ẹ̀ nǹkan tó kángun sóní kálukú ẹ̀bùn ni látọ̀dọ̀ Allahu azza wa jalla ní tí kálukú bá fẹ́ fi tiẹ̀ ṣe ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀rí àkófìṣe lópin ìgbà tó ń tọ́ fẹ́ fi ṣe yẹn tí ò bá ti jẹ́ ń tọ́ takoto Allahu azza wa jalla ìwọ ni ká jogún lé lọ́dọ̀ ẹni tó kú káwọ́ wa sọ lé yẹn di ilé ibi tí wọ́n ti máa tọ́tí ká sọ tí wọ́n ti máa ta tẹ́tẹ́ ká sọ aṣẹ́wó àpẹẹrẹ péyàn mórí Allahu ìwọ ni ká jogún owó lọ́dọ̀ ẹni tó kú ká jẹ́ pé owó yẹn làwọn fi lọ ta tẹ́tẹ́ àpẹẹrẹ pàmòrè Allahu àlẹ́ni tó ti ẹ̀jọ́gún owó pẹ́pẹ́lẹ́ yìí ń búkọ́ ọlọ́tí lọ́lọ́ kó sí ẹ máa mu díẹ̀ díẹ̀ fọ́tí tó ń bá ń ti mu lójoojúmọ́ ogún tó ń jẹ ni àpẹẹrẹ pé àmòrè Allahu kò sí ìgbà tó burú lẹ́ni tó jogún lé tó bá rí pé kó wọ́n ta ló pé òun tó lóun fẹ́ fowó rẹ̀ ṣe nǹkan míì kò sí nǹkan tó burú kó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àkíyèsí ẹni tó bá talé tó bá talẹ̀ nínú ẹ̀kọ́ tẹ́sán Islam fi kọ́ wa nínú ẹni pé ilé tàbí ilẹ̀ tẹ́ bá tà ara ilé tàbí ilẹ̀ náà ní kẹ́ lò fún o ẹ má talé kẹ́ lọ fi ra mọ́tò ẹ má talẹ̀ kẹ́ lọ fi ra mọ́ṣíìnì o ẹni tó talẹ̀ ilẹ̀ míì náà ní kò fi rà ẹni tó talé tí ò bá jẹ́lé ó sì dé mára lẹ̀ eléyìí wọn bẹ nínú ẹ̀kọ́ tẹ̀sán fi kọ́ wa. ṣùgbọ́n bàbá yín màmá yín tó kú àbọ̀ máa yín ọkọ mọ́sálásí kalẹ̀ mọ́sálásí lè wà nínú ilé tọkọ àwọn mọ́sálásí dádúró gédégbé lára lẹ́yìn kọ́ ajẹ́ pé ńgbà tí bàbá màmá bàbá màmá tó gbogbo nǹkan ìkalẹ̀ bá kú àwa tó wá kángun sípò àjogún rẹ̀ lábala ta gbogbo ilé mọ́ mọ́sálásí eléyìí kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n ti ra mọ́sálásí bẹ́ẹ̀ ni wọ́n ti ta mọ́sálásí bẹ́ẹ̀ ni wọ́n ti búyàn ní mọ́sálásí mọ́sálásí waqfun lillahi azza wa ìjọba ti pè ní waqfu bẹ́ẹ̀ ni wọ́n sẹ́kù títí láéláé mọ́sálásí tó jẹ́ waqfu kódà tó bá wó tá a bá rówó tá a fi kọ́ padà bẹ́ẹ̀tì ṣe sí lẹ́nu kọ̀tọ́kùn ta mọ́ṣáláṣí lọ́pọ̀lọpọ̀ ààyè lónìí aláwọn bàbá màmá ti ń kú tí wọ́n ń fi lélẹ̀ pẹ̀lú mọ́ṣáláṣí táwọn ọmọ sì ń ta mọ́ṣáláṣí máa lé kódà ń gbà mí ìdajì ilé èèyàn ní mọ́ṣáláṣí ìdajì yòókù níbi táwọn èèyàn ń gbé nígbà tí lé di pọ́kàngùn sọ́dọ̀ àwọn ọmọ àwọn ọmọ talé mọ́ mọ́ṣáláṣí ẹni tó wá rà ó ń rà níra odidi plot ó wá ní kí wọ́n bọ̀ ń wó gbogbo ẹ̀ àti ilé àti mọ́ṣáláṣí torí táwọn fẹ́ kọ́ sórí ẹ̀ subhanallah tí èsì ṣe pẹ́yìn ọmọ yìí ẹ ti sọ pẹ́yìn òṣè ìsìláàmù ma mùsùlùmí lẹ́yìn náà ẹ̀ wá ń ta mọ́ṣáláṣí má lé wọn ni kò sí báwọn ṣe fẹ́ ṣe táwọn bá yọ mọ́ṣáláṣí sọ́tọ̀ iye tí wọ́n ra ọ̀wé ìtọ́jẹ́lé kò ní jọjú ibẹ̀ làwọn ṣe ta pọ̀ ọ̀dà ńgbà tẹ ta pọ̀ tẹ́ mú owó tọ́jẹ́ ti mọ́ṣáláṣí yẹn tọ́jẹ́ ìdajì iye tẹ ta lé kakọ ẹ ta lé ní fifty million tẹ́ mú twenty five million ẹ lọ fi kọ́ mọ́ṣáláṣí síbòmíì wọ́n ní rárá o àwọn ò ní ṣe bẹ́ẹ̀ tí alẹ́ sọ fún Allah tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù ètò ẹsẹ mọ́ṣáláṣí lásán ilé kí ó wákò bàbá yín kọ́lé balẹ̀ ẹ gbọ́dọ̀ ta gbogbo nǹkan kẹta lé kí ó mà ó torí pé lé kí ó yẹn náà yọ sẹ́kù wọ́ọ̀k fún lílà títí láéláé gàgà ẹ gbọ́dọ̀ ta mọ́lé o mọ́ṣáláṣí wọ́ọ̀k fún lílà fi azza wa jal láti afẹ́ ṣe gàgà ń bẹ́ẹ̀ lé kí bàbá wa sílẹ̀ ẹ sì ní wọ́ọ̀k fún ni gàgà òṣèré ìyẹn ní pípẹ́ bá ta lé ẹ̀sì yẹ ẹni tọrọ alẹ́ pé á ta gbogbo ilé ìfọn yàtọ̀ sí kànga yóò wá ní kànga jẹ́ yọ sẹ́kù ní ti bàbá wa tọ́gbẹ́ láéláé wọ́n á ní actually ibi tí kànga yẹn wà á wò nídìí rẹ̀ ń bẹ̀ ìbẹ̀rẹ̀ la fẹ́ kọ́ ọ́fíìsì sí ẹ wọ ọ́fíìsì yín kọ́ bòmí ni àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ọ lọ gbẹ́ kànga síbòmí tí bàbá yín tó fi jẹ́ pé ní ládàá kànga láéláé torí pé eléyìí tí wọn bá ti lè bàjẹ́ ọba aládàá bàbá yín jẹ́nu ẹ lọ gbẹ́ kànga síbòmí kákíyè sára a gbọ́dọ̀ ti torí pé bàbá tó ṣe rere kalẹ̀ kú àwa tó kù tá a jogún rẹ̀ abariri rẹ̀ jẹ́ látara haranharan ojú kòkòrò ilé ayé mọ́ṣáláṣí wọn kì í tà gbogbo ní bá ti pè ní wọ́n kù wọn kì í tà kólú ẹlẹ́dàá kọ́kọ́ àmàṣe subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك